dẹ̀ rọrùn fún mi láti máa ṣorin fún yín ṣé mọ̀ nǹkan tó wá rọrùn fún mi jù láti ṣe àsopọ̀ NIN mi àti ẹ̀ka ìpè Glo mi mo lè mú ẹ̀rọ ìpè mi kí n dẹ̀ tẹ star one zero nine star NIN hash tàbí kí n pe one zero nine kí n dẹ̀ tẹ̀lé àwọn ìfilọ́lẹ̀ rẹ̀ tí kò bá wù mí láti pè mo lè ti àtọ̀ránṣẹ́ NIN mi sí one zero nine mo lè kàn sórí glowworld.com slash NIN tó bá dẹ̀ gbàgbé NIN rẹ tẹ star three four six hash láti rí gbà padà ẹlòmíì dẹ̀ tún lè béèrè tí ìbá ní NIN kọ́ tó lè yan fandawọ èyíkéyìí Glo World tó súnmọ́ ẹ jù má jẹ́ kán já ẹ̀ka ìpè Glo rẹ o nítorí àwọn àǹfààní tó pọ̀ ti ìpè àti data látọwọ́ Glo àti so NIN rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ka Glo rẹ ó rọrùn gidi kò léwu ọ̀fẹ́ ni kò sì ní wàhálà rárá.